ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ fi tó wà létí ní tẹlifíṣàn Orísun ẹ má kọ̀mínú láti tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín sórí nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí bákan náà lẹ tún lè fi fọ́nrán yín sí orí nọ́mbà yìí bákan náà a ó sì dá yín lóhùn lọ́gán ẹ ṣe púpọ̀. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti di ẹ̀bi òṣì àti ìṣẹ́ èyí tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra ru ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ti sọ wípé àwọn ìwà wọ̀bìà àti àjẹbánu kíkówó ìlú sápò eléyìí ni àwọn yóò bájà nínú ìwà àwọn tó bá ń bá ààrẹ Muhammadu Buhari ṣèjọba èyí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí àkọlé rẹ̀ jẹ́ ìwà àjẹbánu nínú ìjọba Buhari APC ló fa ìṣẹ́ àti òṣì ní orílẹ̀-èdè Nàìjíríà corruption in Buhari presidency APC responsible for poverty in Nigeria ẹgbẹ́ òṣèlú PDP ní kíkó owó ìlú sápò jẹ́ ohun tó wà nínú ìlérí tí ẹgbẹ́ APC sọ wípé àwọn yóò gbógun tì láti ṣe ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún ló ní ìbuwọ́lù akọ̀wé ìlúkoro ẹgbẹ́ PDP Kọ́lá Ológbòdíyàn ní ìlú Àbújá ní ọjọ́ àìkú Ológbòdíyàn sọ wípé àṣírí tó ṣẹ̀ṣẹ̀ tú lórí bí ọ̀pọ̀ bílíọ̀nù ṣe ń wọ inú ọ̀pọ̀ àwọn olùdarí nínú ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti fi bí ẹgbẹ́ òṣèlú APC ṣe rí gan hàn àti bí wọ́n ti ń ná owó eléyìí tó tọ́ sí ará ìlú lákòótán ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ké sí ààrẹ Muhammadu Buhari láti fi ìyà tó bá tọ́ jí àwọn tí ajere ìwà ìbàjẹ́ yìí bá ṣimọ́ lórí nínú ìṣèjọba rẹ̀. Gómìnà Adégbóyèga Oyètọ́lá ti ṣàpèjúwe igbákejì rẹ̀ Benedict Alabi gẹ́gẹ́ bí ẹni tó ṣe fọkàn tán tí gbogbo àwọn gómìnà lè máa gbàdúrà láti lè ní irú rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì Oyètọ́lá ló sọ̀rọ̀ yìí tó sì gbé oríyìn fún un nígbà tó ń kí igbákejì rẹ̀ náà kú oríire ọjọ́ ìbí ọdún márùndín ọgọ́ta èyí tí a mọ̀ sí fifty five years ó ní Benedict Alabi jẹ́ olótìtọ́ ẹ̀dá tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ tó sì máa ń pa òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú APC mọ́ nínú ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo eléyìí ló wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù akọ̀wé ìlúkoro rẹ̀ Ismail Omipidan nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìlú Òṣogbo lọ́jọ́ àìkú lákòótán ó gbàdúrà wípé kí Olódùmarè fi ọ̀pọ̀ ọdún kún ọdún igbákejì rẹ̀ ìyẹn Benedict Alabi fún àlàáfíà àti ìlera tó péye pẹ̀lú olú iléeṣẹ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti ké sí àwọn ará ìlú láti má ṣe fọkàn sí ìkéde òfegè eléyìí tó ń sọ wípé ìgbaniṣẹ́ pàtàkì ó ń lọ lọ́wọ́ bí wọ́n ti ń gba àwọn ọ̀dọ́ sí iṣẹ́ ológun báyìí ajagun Ismail Essien tó jẹ́ igbákejì olùdarí ẹ̀ka ìbá àwọn ará ìlú sọ̀rọ̀ ìgbanisíṣẹ́ ológun ló sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ní ìlú Port Harcourt ní ọjọ́ àìkú Essien tó sọ ọ́ di mímọ̀ wípé ìkéde ìgbanisíṣẹ́ ayédèrú ọ̀hún jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn oníjìbìtì orí ìtàkùn ayélujára ó sì kìlọ̀ fún àwọn ará ìlú láti máa ṣọ́ra kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn gbájúẹ̀ lórúkọ wípé wọ́n ń wa iṣẹ́. ó sọ wípé ìkéde òfegè ọ̀hún eléyìí tí wọ́n sọ wípé ó jẹ́ ti Directorate of Army Recruitment Resettlement and Reserve DAR ní eléyìí tó sọ wípé ó jẹ́ ti àwọn oníjìbìtì ni wọ́n ti sọ wípé kí àwọn ènìyàn máa fi orúkọ sílẹ̀ ní orí ìtàkùn eléyìí tí wọ́n sọ wípé http slash recruitment dot army dot mi dot ng ni wọ́n sọ wípé ó jẹ́ irọ́ lásán wọ́n sì ṣàlàyé wípé tí àjọ directorate of army recruitment resettlement and reserve eléyìí tó jẹ́ ti dáa ní https slash recruitment dot army dot mi dot ng iléeṣẹ́ ológun wa sọ wípé kí àwọn ènìyàn kí wọ́n wà ní ojúlá alákànfin ṣọ́rí láti má lọ bọ́ sí ìkẹ́kùn àwọn oníjìbìtì ní orúkọ wípé wọ́n ń wá iṣẹ́. mínísítà fún ọ̀rọ̀ ìròyìn ìlúkóró àti àṣà alhaji lai muhammed ti sọ wípé ìpinnu ìjọba àpapọ̀ ni láti ṣe àtúnṣe ilé ìwòran sinimá ti ìjọba àpapọ̀ ìyẹn national theatre wípé yóò pèsè iṣẹ́ eléyìí tó wọ ẹgbẹ̀rún mẹ́wàá lásìkò tí wọ́n bá parí àtúnṣe rẹ̀. mínísítà ọ̀hún ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ìlú èkó níbi tí ó ti ń fa gbọ̀ngàn ọ̀hún àti sáré ilẹ̀ eléyìí tó wọ mẹ́rìnléláàdóje lé ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ìyẹn Central Bank of Nigeria àti ìgbìmọ̀ àwọn onílé ìfowópamọ́ ìyẹn bankers ní ọjọ́ àìkú Lai Muhammed ṣàlàyé wípé àwọn fa àwọn gbọ̀ngàn ìwo sinimá ọ̀hún ìyẹn National Theatre lé ìfowópamọ́ erin lónìbú àgbà ìyẹn CBN lọ́wọ́ kí àtúnṣe lè dé bá gbogbo ibi tó ti bàjẹ́ kí wọ́n sì lè kọ́ àwọn nǹkan mìíràn sórí ilẹ̀ tó kù ẹ̀wẹ̀ àwọn tí fi fífa gbọ̀ngàn ọ̀hún lé ilé ìfowópamọ́ CBN ṣojú rẹ̀ ní gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bákan náà ní igbákejì rẹ̀ dókítà Ọbáfẹ́mi Hamzat mínísítà fún àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Sunday Dare gómìnà ilé ìfowópamọ́ àgbà Godwin emefele àti àwọn alága tó ń ti àwọn onílé ìfowópamọ́ Committee of Bankers Albert Wigwe àti àwọn mìíràn bẹ́ẹ̀. Alhaji Lai Muhammed ṣàlàyé síwájú sí wípé àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n pè ní Lagos State Creative and Entertainment Center Project jẹ́ àjọṣepọ̀ ìjọba àti ẹ̀ka aládàáni tó sì pín sí méjì àkọ́kọ́ rẹ̀ ni àtúnṣe sí gbọ̀ngàn National Theatre èyí tí yóò ná wọn tó owó tó wọ bílíọ̀nù méje náírà èkejì sì ni kíkọ́ iléeṣẹ́ sí àwọn orí àwọn sáré ilẹ̀ eléyìí tó kù tí wọn yóò ná owó tó wọ bílíọ̀nù méjìdínlógún náírà ìyẹn tí a mọ̀ sí eighteen billion naira sí wọ́n sì ní yóò pèsè iṣẹ́ yanturu fún àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kò ní iṣẹ́ lọ́wọ́ ó wá sọ wípé jẹ́ kí a mọ̀ pé láti bí ogójì ọdún ní àtúnṣe kankan gbòógì kò ti sí fún ilé ìwò sinimá náà àmọ́ báyìí ìgbésẹ̀ àtúnṣe ti wà lórí rẹ̀ níyìí tí ó sì mú mùdùmúdù ìjọba wá sọ́dọ̀ àwọn tí kò níṣẹ́. ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti sọ wípé àgbéyẹ̀wò yóò wà lórí àjọṣepọ̀ tórílẹ̀-èdè nàìjíríà ní pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn lórí ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú tó ń ti ilẹ̀ United Kingdom mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Geoffrey Oyema ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde eléyìí tí ó wá láti ìjọba ilẹ̀ Britain kọ́ láti lè jẹ́ kí ọ̀rọ̀ ọkọ̀ bàálù ìyẹn Air Peace tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ láti kó àwọn ọmọ Nàìjíríà tó yẹ kí wọ́n gba pápákọ̀ òfurufú Heathrow padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà tí kò rọ́nà gbà wálé láàrin àárín COVID-19 tó ń bẹ lóde ló yẹ kí wọ́n gba pápákọ̀ òfurufú Heathrow airport wálé àmọ́ bí ìjọba ilẹ̀ UK ti wá fa ìdíwọ́ àti ìdádúró fún wọn wọ́n sọ wípé ó ṣeé kí wọ́n darí wọn sí pápákọ̀ òfurufú Gatwick Airport eléyìí tí wọn yóò sì gbabẹ̀ dé ní ọ̀la ọjọ́ ìṣẹ́gun alukoro iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn Ministry of Foreign Affairs Fernandine Nwoye ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde eléyìí tó sọ wípé ọkọ̀ bàálù kan tó jẹ́ ti ilẹ̀ UK èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Air Partner ní yóò kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà padà wálé báyìí bí ìjọba ilẹ̀ UK ti kọ̀ láti gba ọkọ̀ bàálù ilẹ̀ nàìjíríà láàyè láti balẹ̀ sí orílẹ̀-èdè wọn. ẹ̀wẹ̀ ìwádìí fi hàn gbangba wípé àwọn ọmọ ilẹ̀ britain tó wọ ẹgbẹ̀rún méjì ó lé ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́sàn-án two thousand seven hundred and eighty-nine tí wọ́n kó padà sí orílẹ̀-èdè wọn lásìkò àrùn covid-19 àwọn ọkọ̀ bàálù bíi méjìlá tó jẹ́ ti orílẹ̀-èdè britain ló sì kó wọn padà gẹ́gẹ́ bí ìròyìn ti iléeṣẹ́ aṣojú ilẹ̀ britain ní nàìjíríà ìyẹn British Air Commission ní ilẹ̀ Nàìjíríà ti sọ jáde ìwádìí sì fi hàn wípé kò tó ẹgbẹ̀ta ọmọ Nàìjíríà tí kò padà wálé láàrin oṣù kẹta àti oṣù kẹfà ọdún yìí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ iṣẹ́ sì ń lọ láti rí dájú wípé àwọn ọmọ Nàìjíríà náà yóò padà dé ní ọjọ́ ìṣẹ́gun tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa ọlọ́kan ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé gbogbo ipá àti agbára tí o bá ní ni kí o sà láti di òpó àti ọ̀wọ́n ìgbéyàwó rẹ mú nítorí pé ó ṣeé ṣe tí ó bá yẹ ó má lè má padà sí bí ó ti wà tẹ́lẹ̀ rí àjò wa ṣe tí tó fi máa dìgbà míì tá máa mú ọ̀tun ìròyìn wá fún yín orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì àbíọ́nà ó dìgbà.